ẹ̀ sórí ní tèmi náà fi ń dààmú ara mi káàkiri rẹ torí pé mo nífẹ̀ẹ́ rẹ ọmọge pọ̀ wọ́n gbogbo àbáwọ ìwú pọ̀ àmọ́ wọ gangan làyò kan mi ìwọ lẹni tí mo nífẹ̀ẹ́ sórí tá a bá jọ wà báyìí tá a jọ wà báyìí tá a tún jọ wà báyìí wọ́n tọ́jú rẹ sórí àwọ̀ rẹ tí ń dẹ̀ yìí tí n bá gbá ọmú tọwọ́ owó bá tẹ̀ ọ́ ah. yóò túbọ̀ mọ̀ dán sí i gbá fún mi kó ṣe tèmi wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ látòkèdè wọ́n wò mí wò mí látòkèdè àmọ́ ó láà pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ó sì jẹ́ àyò ọkàn mi ah, ah. dákun. lónà hmm. onífẹ̀ẹ́ mi àbí èmi gbọ́ tó wí. gidi tààrà. onífẹ̀ẹ́ mi lónà tí ẹ̀ lónà mẹ́bí wọ́n ní eh, aya méjì níbẹ̀ lọ́dẹ̀dẹ̀ rẹ̀. mo mọ̀ mo mọ̀ náà mo mọ̀ pé nǹkan ti ń kọ́ lómi nínú sọ́ọ́rí mọ́dàrá rẹ̀ láàmú ṣé ṣé wọ́n sọ pé téèyàn bá fẹ́ méjì ká mọ́ fẹ́ mẹ́ta wọ́n fi ó sì kẹta wọn ni ẹbí jọmọ kọ́ mọ olùkọ́. èmi wá sí kẹta hmm. ìwọ sàdí orí mi hmm. dúró ṣé tọ̀hún epo ni àbí ta bí gbogbo àbáwá ti wá tóbi tó yìí n ò èèyàn tí ó sàdí orí mi níwọ̀n kínní kan rédèrèdè jí ọjọ́ hmm. rán ọ̀rọ̀ wọn. ṣé ọ lè fi mí di orí. má jẹ́ kí n rán ọ lọ́bi tó fẹ́ má jẹ́ rán ọ lọ́bi tó fẹ́ tí o tí o sì gbé yẹn ilé kinní kan sí o bó o sì ń wò mí wò mí láti orí òkè tó ìdí èékánná ẹsẹ̀ mi òdí ni mí o tí ò jẹ́ ẹwà mi ní ọkọ̀. àríyá káre láyé ó fọ́ lẹ́nu rẹ̀ ìwú lórí lórí fi yẹ kí n kì í ọ̀rẹ́ lé bàbá rẹ̀ ó kárẹ̀ láyé. òjì máa dẹ́ rẹ̀ sàbẹ̀lẹ̀ kó pọ̀ mẹ́wé ládọ́gba. gbogbo òjì ni màá fàìn. ààrẹ ṣàjèjì ọmọ ojú ti lálọ́ parí lọ́lá ọmọ ọba tí dèpò tí joyin ilé ààrẹ ṣàjèjì ọmọ ojú ti lálọ́. bá ti kí bàbá yín nù. ọmọ fèmí sẹ́pọ̀ ní bọ́mọ ní nírẹ̀sà nínú wọlé òbúkọ ní ìyámọ̀jẹ̀ lára. ọ̀rí bó ti pọ́n. ewúrẹ́ kú àmì ewúrẹ́ jìyàn. bẹ́ẹ̀ni. àgùntàn kú àmì àgùntàn jẹ̀ka. èsì kú làbágbèrú ẹ̀sìn gẹ́gẹ́ ó ní ilé ọba ṣé kí ni gbè ní ní àbírù ẹ̀sìn ẹ̀sìn ló sà nílé ìmọ̀dé rẹ̀ sà. ẹ̀yin ọmọ òdí o. ọmọ ọlọ́pẹ̀ kan ọ̀jẹ̀jẹ̀ tirẹ̀. ẹ̀yin nu. ilé ọmọ ọlọ́pẹ̀ kan ọ̀jẹ̀jẹ̀ gẹ̀ tirẹ̀ gẹ̀. Jó. Ọmọ ọ̀pẹ tí ògùn bẹ́ẹ̀ ni òkúrú. Ṣé bó mọ̀ pọ́ fi mọ̀ wọlé gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ nínú ilé bàbá tóbi ọlọ́mọ ni Arẹ́sàdé jẹ́ ọmọ ojú ti lálọ́ tí jẹ́ bárì lọ́la ọ̀kárẹ̀ láyé. Ó kì í gbádùn rẹ̀ ọbàjá yé ta owó. Ọ̀rọ̀ tí mo bá lẹ́nu rẹ̀ yí ọ̀kárẹ̀ yóò dà fún mọ́ rí ní tiẹ̀. Ìgbà àgbọ̀lọ̀ lé mi ló jàre ọmọlúwàbí ọmọ tó rẹwà tó dúore ọkàn rẹ̀ ó balẹ̀ lọ́jọ́ alẹ́ àdúrà tó mọ́ ni mo ṣe fún ọ o à ah. ah, mọ́jọ lọ ìrora ti yanjú tọ̀dọ̀ tiẹ̀ báyìí rọ̀ mí yé jẹ́ ń gbóló dúdú yìí ṣáájú ṣáájú oníyàwó méjì sílé àádọ́mọge dúró sábẹ́ àlàpà ń bí ọ̀sẹ̀rẹ̀ abetí ń gbà àti ẹ̀tí tó ti da abetí abetí ọ̀ lè gbọ́rọ̀ gidi mọ́ ọmọ sì ti tó yí ọ ó lójì lòun òun ò ní ta ẹwà ọ̀tọ̀ òun lọ́pọ̀ ìwọ́dà tiẹ̀ fẹ́ tó dáa mọ́ tọ́tọ́ sojú wọ́kòókòó.

àgbà òsì rárá. tí wọ́n bá ti bí ọ̀dà wọ́n bẹ̀ wílẹ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ gẹlẹ́ mọ́ndà tí wọ́n bá ti bí ọ̀dà jẹ́ pàdé ẹ̀ lójú ọ̀nà tó àgbọ̀ tó wí ni nítorí mi pé mi ni àtọ̀lé èmi ni àtọ̀lé gbogbo àwọn ìkóyọ wọn àlọ́ èmi ni kò yọ kò èmi ní àwọn mẹ́ta bàbá ẹ̀ tó bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tí ó tó bá fún mi. àbùkù má pàdé rẹ̀ ọ̀gbẹ̀dẹ̀ yìí.